akirọ halikọ ọ̀rọ̀ yẹn lábá máa sọ ó gbé àwòrán èpè lọ́wọ́ ó gbé àwòrán èpè lọ́wọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ pé nínú àṣà wọn ohun tó bá káyàn la tó bá dúnyàn nìyẹn máa ti torí ẹ̀ sọ kì í ṣe pé èèyàn ní èròǹgbà pé ó ń fọ́n tì lépè. ó rí i pé tó bá gbé kùrí dáadáa èdè ìpè kan ó wà lẹ́nu àwọn ará èkó àbí àwọn ará èkó wọ́n wọ́n lè ní wọ́n lè sọ pé kò fẹ́ dáa fún ọ kìí ṣe pé wọ́n gbà lé wọ́n gbà èrò pé kọ́ mọ̀ dáa fún ọ ṣùgbọ́n ti wà nínú ẹ̀jẹ̀ wọn nínú àṣà èdè wọn irú ẹ̀ náà ni akírọ́. halikọ́ torí pé ìtumọ̀ akírọ́ alikọ ni pé ṣé o kí ò fi àìsàn dá ọ dúró lóṣìṣẹ́ ṣé kí ò fi àìsàn dá ọ dúró ìtumọ̀ nù. pé àtọ́ ṣé ṣé ní ọjọ́ ẹ́ sọ́ọ̀fẹ́ kọ́ lọ́n dọ̀ pé àwọn náà máa ń sọ fúnra pé wọn mọ̀ sọ́ọ̀fẹ́ kọ́ lọ́n ó ṣe kíní kan fún ọ. ọwọ́ tún béèrè pé ṣó ṣe tàwáàfù ní ọjọ́ nahar wá sọ fún pé bẹẹ ni ó ṣe tàwáàfù ìfàdọ̀ àwa ni fáńfìrì ìsọlé ìsọlé o èyí tó kù tó ò ṣeun. ọ̀pọ̀ dandan ó lè fi torí ìyún ó lè wá dá wa dúró. two seven nine ani ibùnú abbas radiyallahu anhuma qala umira naasu an yakuna ahadihim bilibaiti illa annahu khufifa anil látọ̀dọ̀ ọmọ Abbas kí a lọ ìyọnu sí Abbas Abbas àti bàbá rẹ̀ àtọmọ rẹ̀ Abdullahi ó ní wọ́n pa àwọn èèyàn láṣẹ ni o pé kí ìparí iṣẹ́ wọn kó jẹ́ tàwáàfù tó bá lọ ṣiṣẹ́ hajj finally finally tó bá ti parí everything tó fẹ́ depart jẹ́ kí ohun tó ṣe kẹ́yìn ẹ́ májì ò jẹ́ kó ń ya fídíò káàkiri ò ń ya kíní káàkiri yóò jẹ́ o yóò jẹ́ tàwáàfù anyẹ̀kúnà áàkìrù àhàdíhìn bìlìbẹ̀tì jẹ́ kí n tó ṣe kẹ́yìn nínú iṣẹ́ hajj rẹ tó ń bọ̀ wá sílé yóò jẹ́ tàwáàfù fifa àná òkú haid bí kò ṣe pé wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ẹ́ fún oníhélà wọ́n dẹ̀ ẹ́ fún oníhélà pé tíyàn bá ti ń ṣe hélà lọ́wọ́ lásìkò yẹn eh, òun ò ní tàwa fún tiẹ̀ wọ́n dẹ̀ ẹ́ ní ti wọ́n dẹ̀ fún ti oní ti hélà. alistu eti alibuna umar radiyallahu anhuma anna li abbas radiyallahu anhu. استاذن النبي صلى الله عليه وسلم ليبيت بمكة ليالي منى من أجل استقايته فأذن له ẹ̀rí pé tí èèyàn bá parí tọ́ba kò ní arọ́fà adarí sí múnà mùsùlẹ́lífà alọ sí mùsùlẹ́lífà wọ́n sì sùn ní Mínà òrùn ọjọ́ mẹ́ta àbí òrùn ọjọ́ mẹ́ta ẹ́ wọ́n ṣe kí ni. ọ̀rọ̀ ọjọ́ mẹ́lẹ́sọ̀ ní Mùsẹ́lífà ní Mínà ńkọ́. ẹ̀sùn mẹ́ta ní mìnà ní mìnà ọ̀nà mo sọ nísìn pé ẹ̀sùn oorun ọgọ́ mẹ́ta ní mìnà oorun ọgọ́ mẹ́ta yẹn ipò wo ló wà ó wà nínú súnà tó kápá nínú ṣe hajj ṣùgbọ́n àwọn tó bá ní kéèsì àwọn tó bá ní kéèsì wọ́n yọ wọ́n lẹ̀ àwọn tó bá ní kéèsì fáwọn ìdí kan wọ́n yọ wọ́n lẹ̀ ìdí ni pé adisu etí yìí ó látọ̀dọ̀ ọmọ Umar kálọ̀ yọnu sáwọn méjèèjì ó ní àbáàsì ó tọrọ yọ̀ǹda ìsáàzànà nàbíyà sallallahu alayhi wa sallam dìyẹ̀bí tàbí Mẹ́kà ó tọrọ yọ̀ǹda pé òun fẹ́ máa sun alẹ́ òun fẹ́ máa sun alẹ́ ní Mẹ́kà dípò Mínà làyálì àmínà ìyẹn àwọn alẹ́ ọjọ́ tó yẹ ká fún wa ní Mínà ọba lòun fẹ́ máa lọ sun tòun ní kíni o ní maka mi ní ágìlì sìkọ̀ ya sí i nítorí kó lè máa fún àwọn èèyàn lómi mu fàábì nàlà àdébì wá yọ̀ǹda fún un ṣòló fi ká sí pé ẹni tó bá ní special case kò pọ̀ dandan fún un kó sun oorun ọgọ́ mẹ́ta ní mìnà bọ̀tọ̀ ọba ti ní special case kankan ètò dáa jù fún ọ ni pé kó o sun oorun ọjọ́ mẹ́ta rẹ kó pé ní mìnà lábẹ́ tẹ́ǹtì àmì wọlé má sùn bẹ́ẹ̀ hòtẹ́ẹ̀lì àbí abẹ́ tẹ́ǹtì. àdìsú etí wá àǹtọ́ máa jẹ́ fáínà àdìsú fún àárọ̀ yìí. àníbùnà Umar radiyallahu anhuma جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والعشاء بجمع كل واحدة منها بإقامة ولم يسبح بينهما ولا على إثر كل واحدة منهما Ali ibn Umar àdìsí two eighty one látọ̀dọ̀ ọmọ Umar kí a lọ yọrí sáà méjèèjì kọ́ọ̀là ó sọ pé jama anabi sallallahu alayhi wa sallam bayna al maghribi wal isha anabi kí maghribi àti ìṣá ìpapọ̀ ní Muzdalifa ní arọ́fà zuri àti asri ẹ kí papọ̀ ní arọ́fà tẹ́ ẹ bá ti kúrò ní arọ́fà tẹ́ ẹ lọ sí Muzdalifa wọ́n fẹ́ kẹ́ ẹ ti gbéra kẹ́ ẹ ti gbéra látẹ̀yìn asri oòrùn ò gbọ́dọ̀ wọ̀ báyìí ní arọ́fà òkè ẹ wà darí sí Muzdalifa Muzdalifa yẹn lẹ́tìfẹ̀gbẹ́lélẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ni tó ń sinmi Okay? ẹ wà kí mọ́gíríbì àti ìṣáì bẹ́ẹ̀ ṣubúì mìnàlẹ́sì lọ kí àyàfi tí ìdìbò bá ṣẹlẹ̀ tèrò bá pọ̀ jù tó fa tó pẹ́ ló so wọ́n wá ń sọ nísìn wípé ṣe wá rí nítorí jẹ́ kí bàbá yóò mú àdìsí wá mi báyìí nǹkan méjì ni wọ́n fẹ́ sọ àwòrán bá ṣe kí jámù kí ni fọ́màtì jámù ìní ẹlẹ́ẹ̀kejì tá a bá ń sọ̀rọ̀ nípa sọ̀rọ̀tùlù jámù àwọn àfáà máa ń sọ pé sọ̀rọ̀tùlù jámù kan bẹ tí dàbí ẹ̀ jẹ́ súnà ọ̀kan bẹ tí dàbí ẹ̀ jẹ́ jawaz ọ̀kan bẹ tí dàbí ẹ̀ jẹ́ àsùnà ọ̀kan bẹ tí ìdájọ́ rẹ̀ ṣe súnà àmọ́ tó jẹ́ jawaz alijaiz ok wọ́n wá máa ń ṣàfihàn pé ìrun àkípọ̀ tí aláràfà kí ní arọ́fà àti ìrun àkípọ̀ tó kí ní musdalifa ok wípé ìrun àkípọ̀ yẹ o sunna ni tó bá ti lọ sí hajj o ó kì lórí àti ashrikọ̀ ní arọ́fà ó sì kì lórí àti ashrikọ̀ ní. ní mustalifa ìdájọ́ kíkírun méjèèjì yẹn pọ̀ ń bẹ̀ yẹn kí ìdájọ́ rẹ̀ súnà ni. àmọ́ fún wípé a máa ń kí ìrun àkípọ̀ fún ìdí míì yàtọ̀ sí yẹn bí ìrìn àjò bí ìrun àkípọ̀ nítorí òjò wọ́n wá gbé àwọn wọ̀nyẹn sí abẹ́ ohun tó lẹ́tọ̀ wọn ò gbé sábẹ́ sunna kí ni reason reason ni wípé tógò bá wulẹ̀ ń rọ̀ ẹ́ kí irun lè rẹ̀ ni kí ló wá ṣe mọ́ṣáláṣí tógò bá ti ń rọ̀ tó yẹ pé tó bá rìn láti ilé rẹ̀ dé mọ́ṣáláṣí ó tutù ó tutù tó máa kán tó máa ro bí aṣọ tí wọ́n fọ̀ tí wọ́n ò fún kí irun nù lé ni so ẹ kírun nù lé ni wọ́n máa sọ ṣùgbọ́n ẹ̀dẹ̀ míì ni pé o mánéèjì dé mọ́sálásí ọ̀dà kọ́mọ̀ tún já sí pé ó tún lọ lé òjò tún pọ̀ ó tún padà wá ògó tún pọ̀ ó tún lọ ògó tún pọ̀ ló tún pọ̀ ọ̀dà ẹ̀kìpọ̀. the same thing pẹ̀lú ìrun onírìn àjò òun náà ó lẹ̀tọ́ ni tó bá wù ọ́ o lè kí lúrì bíi tẹ́ ẹ bá dé middle toll gate àbí ṣẹ̀gẹ̀rẹ̀ àbí kí lẹ́ ń pè ìgẹ̀rẹ̀ àbí kí lẹ́ máa ń pè bẹ́ẹ̀ ìgẹ̀rẹ̀ ok ògèrè ok tọ́tún lè kí ashrim bẹ́ẹ̀ abá tún dé èkó kó tún kí mọ́gíríbì abá tún wọnú èkó kó tún kí ìṣáì tọ́ba sì wù ọ́ bí onírìn àjò kí méjèèjì papọ̀ àwọn ìrun àkípapọ̀ yẹ jàwáàsì la máa ń pè pé ó tọ́ ó tọ́ sórí tó tọ̀hún abẹ́ kó gé súnà náà ló wà ṣùgbọ́n kò tó ń tá a pè ní àsùnà léè tó ga sí pé tọ́ ọ̀ bá iṣẹ́ bẹ́ẹ̀ ò ṣe bídí àánú tọ́ ọ̀ bá iṣẹ́ ìtẹ́ǹpè ní súnà yẹn àga sí pé ó ṣe kí ni ìgbà yẹn lọ tó láti fẹ̀sùn kàn pé ó yapa ànábì mbẹ́hùn but lórí kójò rọ̀ bá wù yẹn kí jámù bá wù yẹn mọ́ kí jámù tèmi fi máa sọ fún yín wípé ẹ ẹnìkan pè mí ó ní ẹ ìmáàmù wa sọ pé àkìjámù àwọn kan láàní kí kílẹ̀ ń jà sí. nǹkan tó tọ́ ni nǹkan tó tọ́ sì rèé ọba wù ọ́ ṣe ọba wù ọ́ fílẹ̀ tí ìmáàmù bá sọ pé ẹ jẹ́ àkìjámù ẹ kí tọ́ba lówó kìjámù ẹ fílẹ̀ but kò dàbí ìrun eléyìí tá à ń sọ yìí tó jẹ́ súnà mo pẹ́ ti gẹ́ẹ̀tì dífẹ́ǹsì láàrin káwọn afáà sọ pé kinní kan o súnà ni tàbí kí wọ́n sọ pé jáìzù ni. now anabi sallallahu alaihi wasallam ó kí irun mọ́gíríbì àti ìṣáì papọ̀ kúlù wáyídà tí míníwù mọ́ bí ìkọ́ mọ̀ ìkọ̀ọ̀kan wọn ló sì kọ́ mọ̀ fún un wọ̀lámìyù sábì ìbẹ́yìnáhùmá kò sì ṣe náfìlà láàrin méjèèjì dáhùn kí mọ́gbìbì ní náfìlà once tó o bá ti fẹ́ ṣe sàlátù lè jámọ́ o tó o bá ti ń kí ọ̀ràn yàn àkọ́kọ́ tán bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ṣe ìkọ́ ọmọ ìkejì tẹ́kì. wàlá àlá ìfìrì kú lè wá ìdá sí kò tún ṣe náfìlà ní ìparí kọ̀ọ̀kan àwọn méjèèjì kò ṣe náfìlà láàrin àwọn méjèèjì kò sì ṣe náfìlà ní ìparí kọ̀ọ̀kan wọn ọ̀wọ́ ọ̀ràn yẹn nìkan sọ ọ̀lókì ló tún fi tẹ̀ sí iwájú. ẹ jẹ́ ká dúró ń bẹ̀ wọ́n. àdìsí la fi kà lónìí ní ìsìn mélòó la kà lónìí báyìí tá a kà ní òní yìí nìkan ẹnìkan ní ẹ bá dé àràfà ní àsìkò asri ó ní sóní hajj ó ní sóní hajj ó ní hajj o alihajju àràfà alihajju àràfà. nínú gbogbo iṣẹ́ tá a máa ń ṣe nínú iṣẹ́ hajj ohun wọn bá fi ṣe èèkàn fún iṣẹ́ hajj òun ni arọ́fà o gbọ́dọ̀ wà wà ní arọ́fà lásìkò tí ìmáàmù tí ó ṣe túbà ní arọ́fà tí ó wà ń bẹ̀ bá ti sí ń bẹ̀ tó dé létà gbogbo iṣẹ́ tó ti ṣe pata, pata, pata ẹ́ ntí ó ntọ́ máa kọ̀nfàmù pé you are now o ti ṣe hajj òun ni kí ni o òun ni arafa ló fi gá sí pẹ́lòmíì tó bá sick nígbà tó bá dé ọ̀hún tó bá sick látọ̀sibítù ni wọ́n ti fi helicopter gbé wá wọ́n ṣàfi gbọ́sẹ̀ ẹlòmíì tí ẹ̀jẹ̀ mọ́ helicopter àwọn ègbè ah Saudi ọlọ́mọba Saudi jẹ́ o ọlọ́mọ ti Saudi jẹ́ o ẹ̀ lódodo ni wípé àwọn kankan ṣẹlẹ̀ ní Saudi tí ò dùn mọ́ wa nú tí ọba tí ọmọ ọba ọmọ ọba ni o torí ọba wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kò gẹ̀ẹ́sì ara rẹ̀ o wọn ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn so ẹni tó wá jẹ́ ọba lọ́la ẹni tó jọba lọ́la tó sì mọ̀ pé òun lọ́ba kàn òun ní ń pe pàṣẹ òun ní ń pe òbèsèrè wọ́n ti wá ń dalẹ̀ rú kí Allah kó bá ní kó bá ní ṣàánú rẹ̀ kálọ̀ bá ní ṣàánú rẹ̀. àkọlé kan tí ìjọba Saudi ṣe pẹ̀lú àwọn hujaj ó tó owó ó tó orílẹ̀-èdè wa ti bọ́gẹ́tì ọdún kan bó tilẹ̀ gà sí pé owó bọ́gẹ́tì ti wa wọ́n dà sí mẹ́ta wọ́n dà sí mẹ́ta ni ìdá kan lọ sọ́dọ̀ àwọn sẹ́nétọ̀ ìdá kan lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀zẹ́kútífù ìdá kan yòókù ni gbaraàlú ó pè mọ́ra wọn lọ́wọ́ ló fi dàbí ẹni pé ìlú wa kò dàgbàsókè. tá a bá sọ pé à ń fi owó lọ sí hajj sọ̀ǹgbọ́n owó tíjọba sàdé òfin gbàlejò rẹ ó ju owó tó ná lọ ètò tí ó ṣe é lẹ̀ ó ju owó tó ná lọ ètò tíjọba sàdé ó ti ṣe é lẹ̀ pé òun bá wàá ṣe hájì o tó o bá lọ sí mọ́kànlá sí i tó tún wá lọ́dún yìí ìwọ gan mọ̀ pé kìíní tuntun yàtọ̀ wọ́n ti sọ pé gbogbo ntẹ́ẹ̀lù ń pàdánù kó ti ẹ̀sáyà wọ́n tún pààrọ̀ ẹ̀ pẹ̀lú títún ọdọọdún ni mọ́kà ń titún sí ní ìpalẹ̀mọ́ fún alálàájì wọn ò fẹ́ kẹ́ ẹ ní headache wọn ò fẹ́ kẹ́ ẹ ní any problem. aláàjì kan wọ́n ti dolóògbé báyìí kọ́lọ́n bá lè ṣàforíjì fún wọn wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún Sheikh Ahmadu Tuhami a máa ń pè wọ́n ní Alhaji Bashiru kọ́lọ́kọ́ yes Alhaji Bashiru kọ́lọ́kọ́ la máa ń pè bàbá yẹn nígbà tí wọ́n ń bẹ láyé bàbá dáadáa ni wọ́n bàbá dáadáa ni wọ́n kọ́lọ́n bá lè fọ̀rùn kẹ́ wọn. kódà àwọn gan ni ìmáàmù wọn lójú ayé wọn nígbà tí wọ́n mú fùsí ilé wọn ní alárèrè àwọn ni ìmáàmù bẹ́ẹ̀ ẹnu wọn ni mo ti gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ń sọ fún mi pé àwọn lọ ṣe ájì lọ́dún kan báyìí à ń sọ̀rọ̀ nàìjíríà ni pé àìsàn sísè nàìjíríà ọkọjá headache ọkọjá stomach pain. Eh? ọkọjá bọ́dí pèènì gbogbo àìsàn ní ṣe nàìjíríà àfikọ́ lọ́wọ́ wòsàn. ibẹ̀ ni wọ́n ti wá sọ̀rọ̀ kan pé hajj táwọn lọ sí recently ah wọ́n ní ààbò àfi kálọ̀ bá ní kújọba Saudi lọ́wọ́ o pé ìjẹ́mọ́jẹ́ mọ̀ wípé stroke mú àwọn nínú iṣẹ́ hajj stroke ó mú àwọn nínú iṣẹ́ hajj àwọn wà nínú àwọn àwọn rìn lọ àwọn rìn lọ lórí ìrìn nǹkan táwọn mọ̀mọ́ ni pé àwọn ń rìn lọ àwọn padà mọ́bi táwọn já sí mọ́ wọ́n ní láàrin èrò ni ẹlikọ́pítà ti dúró ló sì gbé àwọn láti lẹ̀ẹ́lẹ̀ bọ́ sínú ẹlikọ́pítà àwọn sì láǹdì sílé ìwòsàn wọ́n sì ẹ́stímẹ́ẹ̀tì tí wọ́n ná ní ilé ìwòsàn wọ́n kọ̀ǹfàtì ẹ̀ owó náírà tiwa wọ́n ní kò dín ní one million nígbà yẹn ni o ta ni ẹni náà tí ó mọ rìn lọ Nàìjíríà tí ó dàwó lulẹ̀. tíjọba Nàìjíríà ó gbé e. bí èèyàn bá kú lẹ̀ nàìjíríà báwọn iléeṣẹ́ rédíò bá sì pariwo pé òkú kan kú sógun títí o ẹ lọ gbé ohun òní gbé. ẹ wo orú àkọlé kan yẹn síjọba Saudi ní ẹ wo iye àwọn tí ó lọ ṣiṣẹ́ hajj free medical treatment ohun tó rí ó ṣe ọ́ free medical treatment ni tó bá lọ ṣiṣẹ́ hajj bẹ́ẹ̀ ohun tó rí ó ṣẹlẹ̀ ọlọ́mọdé àbúrò ó sí wa free medical treatment ni. kódà ìyẹn ló mú káwọn kan gbọ́gbọ́n pé táwọn bá ní critical case critical medical case wọ́n làwọn fẹ́ lọ sí hajj owó hajj owó plane nìkan ni ó san ẹni tí wọ́n ní kọ́ operation tó máa kọ̀sẹ̀ ní ten million twenty million ní nàìjíríà yóò kàn lọ lọ sí hajj ni. tẹ́wọ́ ti débẹ̀ ó lè jókòó ogun títí kọ́kàrà fẹ̀yìn nílẹ̀ báyìí. wọ́n á gbé ní ìsìn <laughs> ìsìn ni wọ́n gbé yìí wọ́n á tọ́jú ẹ̀ bí bí kò sẹ̀ ayé ni. ọlọ́run mọ̀bà ti Saudi jẹ́ o ìyẹn náà ni Amẹ́ríkà rí tó fi kó sínú ọpọlọ ọmọ ọba ọmọ ọba dẹ́fi ń dà wọ́n láàmú pé à ìlú yìí tí wọ́n ń náwó torí ọlọ́run yìí kọ́bà Amẹ́ríkà ò lè bọ́ọ̀lẹ̀ láì ṣiṣẹ́ fún wọn àwọn tí ń bẹ lamẹ́ríkà wọ́n ń ṣiṣẹ́ bí aago sábàṣẹ́dì owó sí ọ wò ó wọ́n dààmú jù ọ lọ wọ́n dààmú jù ọ lọ but ní Saudi báàgì ṣe ń súnmọ́ ìní ìsìn wọ́n ti ànáàsì pé wọ́n ti ń pìpì àlẹ̀ wọ́n ti ń tún tútù ṣe wọ́n ti ń tún ilé kọ́ gbogbo kan wọ́n tún ṣe tó sáfì ní ní pé any problem any problem ìlú yẹn wá ní àwọn ọ̀tá ẹ̀sìn ń wá focus pé nítorí dàgbù ní káwọn bàjẹ́ ayé tí ní ó bàjẹ́ ayé tí ní ó bàjẹ́ torí pé àbá yí tojú bọ Jerúsálẹ́mù àbúbọ̀ lọ sí Jerúsálẹ́mù ni ọ̀fẹ́ lọ Jerúsálẹ́mù oní bàbá ń bẹ oníyà ń bẹ sẹ́fẹ̀ lọ́nà ti gbàrẹ́ bí ẹ̀dìdé tó àbá yí náà ẹ máa lọ Jerúsálẹ́mù yín wọ́ọ́rọ́wọ́ ẹ fi Mákà wa lọ́rùn sílẹ̀ ẹ fi Mákà wa ẹ fi lọ́rùn sílẹ̀ tá a bá ti yọwọ́ pé ó plane láti lọ sí ájì tá a bá ti yọwọ́ rẹ̀ kó ń bẹ̀ ò ní owó kankan tó ná mọ́ ẹ tún wá máa wò ó sọ̀rọ̀ owó plane tẹ́ wá ń sanwó ǹjẹ́ tún mọ̀ pé ìjọba Saudi owó plane tí wọ́n tún ń dá padà ó tó one third owó tẹ́ tún san tẹ́yìn ò tún mọ̀ tí wọ́n dá padà fún country. tó yẹ pé ọ̀dọ̀ àwọn stéètì ni ó láǹdì sí tẹ́ẹ̀ nígbọ̀n kankan. Saudi ṣiṣẹ́ lọ bí pé tọba fẹ́ ṣe hajj kó free ni ni owó yẹn wà tọba fẹ́ ṣe hajj kó kàn gba fọ́ọ̀mù pé mo fẹ́ wá ṣe hajj o. àwọn àjọ kọ̀ọ̀kan àwọn àjọ kọ̀ọ̀kan ní Saudi wọ́n ti bẹ̀rẹ̀ yín already. ìjọba ni ò tí ì mọ̀ ṣe wọ́n ti bẹ̀rẹ̀ yín ọ̀rẹ́dì tó ga sí àwa la mọ̀ ti ń lọ àwa la mọ̀ ti ń lọ a sì mọ̀ ti ń lọ torí pé àbá wọn ṣẹgbẹ́ náà fi yọ wálẹ̀ ọ̀gbọ́n mi yé torí pé aláàṣẹgbẹ́ ni wọ́n yọ wálẹ̀ ìwọ́n náà ti máa mọ àwọn ẹgbẹ́ tó ga sí pé wọn ò lè má lọ mọ́kà láàrin wọn ọ̀fẹ́ ni wọ́n ń lọ ọ̀fẹ́ ni àmọ́ ìwọ lọ́wọ́ sẹ́gbẹ́ lọ́wọ́ sẹ́gbẹ́ ẹ máa bá yí <laughs> máa bá yí ló kù àwa sì mọ̀ pé tọ́lọ́ bá kọ pé yóò débẹ̀ yóò débẹ̀ bí ó rà kóró yóò débẹ̀ bí ó rìn yóò débẹ̀ bí ó fò yóò débẹ̀ so kọ́lọ́ ọba ní dúró ti Saudi Arabia o ìlú àlùbáríkà ni o prógámù wọn fún alálàájì ọ̀tọ̀ prógámù wọn fún súdẹ́ǹtì ah Allahu Akbar hey. kò sí kò sórílẹ̀-èdè náà kò sórílẹ̀-èdè náà tí scholarship ẹ̀ dàbí scholarship Saudi Arabia kò tún sí kò sí tó fi ká sí pé inú ìsìláàmù ni àánú wà inú ìsìláàmù ó ní àánú wà. àlówó amẹ́ríkà ò lè tẹ̀yìn lọ́wọ́ tá amẹ́ríkà bá fún yín ten naira ẹ̀ san hundred naira pààrọ̀. ní fi ń dààmú wá nàìjíríà ẹ̀ tẹ́ bá ní WHO kan ó gbowó kalẹ̀ ẹ̀ lórí HIV lórí covid nineteen. tẹ́ bá fún yín one million dollar wọ́n gba ten million dollar padà lórí epo yín lórí crude oil wọ́n gbà padà àwọn èso oore pé aṣoore fún torí ọlọ́run sẹ́mu ọlọ́run ni. àwọn ọmọ ọlọ́run náà ẹ̀tọ́ bá mọ ọlọ́run ní máa ń ṣoore fẹ́ dà nítorí tọ́lọ́run. so ìyàtọ̀ tí ń bẹ láàrin orílẹ̀-èdè Saudi Arabia àti àwọn orílẹ̀-èdè kùfàrù nìyẹn ìyàtọ̀ yẹn pọ̀ ọ̀pọ̀ tó ń ti bẹ́ẹ̀ ó tún níye tí Saudi ń fún Amẹ́ríkà. Saudi <laughs> tí Saudi bá withdraw àkáǹtì ẹ̀ kúrò l'Amẹ́ríkà ẹ mọ̀ pé olóṣì ní Amẹ́ríkà tó bá withdraw àkáǹtì rẹ̀ ẹ mọ̀ pé olóṣì ayé òun ọ̀run níjọ ní ìlú tẹ́ńpẹ̀ ní Amẹ́ríkà hùn. so ọlọ́run ké Islam ọlọ́run kẹ́ wa ọlọ́run kẹ́ wa orílẹ̀-èdè Saudi ọlọ́run lè jọba jì láéláé o ọlọ́run lè jọba jì láéláé ọmọ ọba ọlọ́run bá lè tún wọn ṣe ọlọ́run ní í ṣí ọ ní fìtínà fún wa. ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn ní òní insha Allah. Hmm. bí gbogbo ìjọba ayé ò ṣe máa mú ayé sìn làwọn mógú tó ń ti wọn nígbà tí ìjọba Saudi mógú tó ẹ̀sìn gbogbo ìjọba ayé yòókù wọn mógú tó bí wọ́n ṣe máa mú ilé ayé sìn bí wọn ṣe sọ wá di ẹrú wọn. aláwo kún wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdi ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.